láti máa bá فتح المجيد fatihul كتاب التوحيد الشيخ محمد بن عبد الوهاب رحمه الله الذي قام بشرحه حفيظه عبد الرحمن حسن آل الشيخ رحمه الله نبتي عدد نتيرنا هنا باب ما جاء في التغليز أو باب ما جاء من التغليس في من عبد الله عند قبر رجل صالح فكيف إذا عبده شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله أنت ما في شيء àkòrí ọ̀rọ̀ lónìí pẹ̀lú pé tọ́píkì tuntun mi nínú tíra yìí òun náà ni ìmú ọ̀rọ̀ nípa fíman abada Allaha inda al-qabri rajulin salihin ẹni tó lọ síbi sàárè ẹni rí sàárè wòlé ọlọ́run tó wá lọ́bẹ̀ tí ń lọ lè ń ṣe ìbáàdà níbẹ̀ ń lọ sàdúrà níbẹ̀ ń lọ lè ń kírun níbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gán lágbára wa kayfa idha sheikh wa ní ọ̀dà tó bá ti á ṣe pé ẹni ọlọ́run yẹn ni wá lọ lè ń sìn nǹkan báwo lọ́rọ̀ rẹ̀ ṣe fẹ́ rí so ibẹ̀ gẹ́gẹ́ ni a lónìí náà. bismillahir rahmanir rahim báwo ma ìjà ọmọ tẹ̀lé فيمن عبد الله فيمن عبد الله عند قبر الرجل الصالح فكيف اذا عبده أي الرجل الصالح فإن عبادته هي الشكر الأكبر وعبادة الله عنده وسيلة إلى عبادته وسائل الشرك محرمة لأنها تؤدي إلى الشرك الأكبر وهو عامل الذنوب قوله في الصحيح عن عائشة أن أم السلمة دخلت لرسول الله صلى الله عليه وسلم كنيسة كنيسة وعدها بأرض بأرض الحبشة وما فيها من السور فقال أولئك إذا مات فيهم الرجل الصالح أو العبد الصالح بنوا على قبره مسجدا وصبروا في تلك السور أولئك أشرار الخلق عند الله وصل قوله والصحيح أي صحيح البخاري قوله أن أم السلمة هي بنت أبي أمية بن مغيرة بن عبد الله بن عمرو بن مخزوم القرشية المخزومية تزوجها رسول الله صلى الله عليه وسلم بعد أبي سلمة سنة أربع وفي ثلاث وكانت قد هاجرت مع أبي سلمة إلى الحبشة ماتت سنة 62 قوله لقد لرسول رسول الله صلى الله عليه وسلم وفي الصحيحين أن أم حبيبة وأم سلمة ذكرتا ذلك لرسول الله صلى الله عليه وسلم والكنيسة بفتح الكاف وقسم النون معبد معبد النصارى قوله أولئك بكسر الكاف يطلب المرأة قوله إذا مات فيه الرجل الصالح أو العمل الصالح هذا والله أعلم شك في شك هذا والله أعلم شك من بعد من بعد مراس الحديث أو قول النبي صلى الله عليه وسلم هذا أو هذا ففيه التحري في الرواية ودواس الرواية بالمعنى قوله الإمام Muhammad ibn Abdul Wahhab rahimahullah tí wọ́n ṣe tíra kitabu tawhid tí الشيخ حسن عبد الرحمن آل الشيخ رحمه الله tí àwọn wá padà wá sọ di Fatihul Majid ṣéèkì ń ṣàlàyé pé ọ̀rọ̀ nípa ma jaa fi at-taghlis ìgbé ọ̀rọ̀ nípa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba yẹni pé bó ṣe lágbára nínú òfin Islam fi man abada Allaha inda qabri rajulin salihin ẹni tí bá ń sin lọ́run tó ní ẹ̀sìn tòun tó ń fẹ́ ṣe ibi sàárẹ̀ àwọn ẹni rí ibẹ̀ làwọn ń lọ sàárẹ̀ àwọn wòlíì ibẹ̀ ní ti lọ lè kírun lónìí àbí sàárè àwọn àfa alágbájá tí wọ́n jẹ́ ẹni mímọ́ tó jẹ́ ẹni ọlọ́run ibẹ̀ ní ti lọ lè ṣàdúrà lónìí ọ̀rọ̀ nípa wọn iná ni sheikh muhammad bin abdul wahab iná ni wọ́n fẹ́ sọ gbogbo tó bá ń tẹ̀lé tíra tí à ń kábọ̀ wáyé yóò rí i pé àṣẹ ní àyọkà àṣetíra yìí ní àyọkà bóyá ni pé bá ń ṣe ń ka síra wa bọ̀ nínú làbàdé ní sábàbàdé lónìí yìí ẹni tí máa ń lọ síbi ṣàárè ṣàárè wòlé ọlọ́run ṣàárè àáfàá kan ṣàárè ẹni rè kan islam ò fi ojú rọrùn wò nítọ́lọ́ lè ń ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ lọ lè sin lọ́hùn mọ́ fẹ́ lọ lè bẹ lọ́hùn islam fojú rọrùn worú nǹkan báyẹn fàkẹ́yìfà ìdá àgádàwó báwo ló ṣe wá fẹ́ rí fún ẹni tó ṣe pé sàárè yẹn gangan ẹni tí ń bẹ́nu sàárè òun gangan lòún tiẹ̀ lọ lè ń pè ṣẹ́rí tí ó lágbára sheikh abdulrahman hasan ali sheikh ó ní ayé arrajulu salihu wọ́n ní ẹni rẹ táwọn èèyàn sọ yìí òun ní kífà inna ibadatahu hiya shirkul akbar ìlọlẹ̀ sin ẹni tí ń bẹ nínú sàárè ìta ní rí ní ìtumọ̀ pé èèyàn lọlẹ̀ ń sìn wọn ni kéèyàn lọlẹ̀ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ pípé apá mo tó dé lọ́dún yìí mo wá ní ọdún tó lọ àmọ́ nǹkan náà ò tí ì ṣe àbí mo wá lọ́dún lọ ó ṣe mo wá dúpẹ́ fún ọ ètò ń bọ̀ lẹ́ẹ̀mí nítòtọrọ tí mo fẹ́ lọ́dún yìí ìyà ṣirikul akbar ẹbọ láńlá nù ẹbọ tó ṣe pé ó ti bọ́ ìjẹ́ mùsùlùmí kù lára rẹ̀ gbogbo ìrún tẹ́yàn ń kí tó bá ti pọ́n tọ̀ bá jẹ́ ọmọ ogún ọdún ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogójì ọdún ọmọ àádọ́ta ọdún gbogbo tó bá lẹ́wù kọ́jú òní ó jẹ́ kódà kó jẹ́ ọmọ ọgọ́rùn ọdún ló bá lọ lè dẹ́rùn kaba ń wò ẹni ìrun gbogbo tí ń jẹ́ ìrun rẹ̀ ó ti bàjẹ́ gbogbo àwẹ̀ rẹ̀ tó gbà látọdún láyé ọdún ti tó ti di pé ti ń gbàwẹ̀ gbogbo ẹ ti bàjẹ́ yányá torí pé nǹkan tó ṣe yẹn ṣe ìkún akbar ẹbọ ńláńlá náà lọ́dọ̀ òun òun àtàwọn ọlọ́ya ẹni tó ọya ẹni tó dị kan náà ni ọba jẹ́ pé lọ lè ń sẹ́sìn ọlọ́run lọ lè ń sìn ọlọ́run lọ lè ń béèrè nǹkan àmọ́ wá lọ sí di sàárè sàárè àfà kan lọ wá lọ bẹ̀ ọlọ sí di sàárè àfà kan lọ wá gbé ìbáàdà rẹ lọ ló gbé àdúrà tó fẹ́ ṣe lọ irú eléyìí wasilatun ila ibadatihi yóò padà súnyàn débi pé èèyàn padà lọ lè máa sin sàárè yẹn náà yóò padà pe àfà yẹn gangan. wàwàsá ìlú shirik muharrama irú eléyìí náà ń pè ní àwọn okùnfà ẹbọ tí máa ń fàyà lédi ẹbọ ni ẹbọ láńlá لأنها torí pé yóò padà lédi ẹbọ láńlá lọ́dún yìí àbọ̀ lónìí wá ní babalágbájá ọlọ́run o bí sàárè bàbá lágbájá mọ́ wà yìí sàárè àfà lágbájá mọ́ wà yìí sàárè àwọn ẹni rí àwọn wòlíì ọlọ́run sàárè wọn ni mọ́ wà yìí ṣe nǹkan báyìí fún mi ẹ̀rí pọ́lọ́run ọba ló pè ẹni yẹn kìí ṣe ẹbọ láńlá ló ṣe irú ẹni yẹn ẹbọ kékeré ló ṣe àmọ́rú ẹbọ rẹ̀ ń yóò padà fà á débi ẹbọ láńlá níbí yìí náà ni àwọn afúnni àkídà wọ́n máa ń sọ pé mùsùlùmí gbọdọ̀ ní ìfarabalẹ̀ dáadáa kára yọ balẹ̀ ìmọ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí sheikh abdulatif dr abdulatif khalid nínú àwọn afágbà tó jẹ́ sàlàfíà ní sudan ni ìjọ kan ni à ń ka fatul majid yìí náà lọ́wọ́ ọ̀dà ìpọ̀ kankan bíi náà ni kó tó di pa bẹ̀rẹ̀ wọ́n á tọba báyìí ní ìsinmi di sàárè ojú ti sàárè ọ̀ kí ni nǹkan tí ọ fún ọba títà ní sàdúrà mẹ́ẹ̀ kí ni nǹkan tó wí fún gbogbo wa ní pé a ah, ẹlẹ́bọ ni ó bọ̀ ṣé láéláé èèyàn gbọ́dọ̀ sáré pé ìdájọ́ lè lérí mọ ń ṣe torí tó lè máa sáré òun ó méjì ó lè ṣeéṣe pé sáré tó lọ sáré ọlọ́run ní ń bẹ̀ àmọ́ èròǹgbà ni pé òun wà sáré ẹni rí irú eléyìí ń ṣirikun asghar aw wasilatun ila ṣirikì akbar kò tí ì dẹbọ́ lálánà lọ́wọ́ àmọ́ tí ń ṣe yẹn ẹbọ kékeré ni àmọ́ tó bá ṣe pé tí ń ṣe ni pé ìdí sàádé tí mo wà yìí babalágbájá mọ́sùn wọ́n jẹ́ burú fún mi ọ̀tá ti sí gí lọ́tún lọ́sì ìgbàmílọ́wọ́ ọ̀tá yìí mọ́jẹ́ kọ́ tó dójú tì ní à irú ẹni ọ̀hún ẹ̀bọ́ lálá ní ṣe so náà ni ó nídìí kéèyàn mọ irú tí èèyàn bá ń dánwò nídìí sàárè àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà o àtìrí tó wá tí wá ń sọ pé mo fi ọlá lágbájá bẹ ìwọ ọlọ́run àbí ọlọ́run o ìdí sàárè ẹni ọlọ́run ni mo wà yìí gbogbo ẹ̀ náà mo harrama ìwọ ni kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí ọmọ náà lè ṣerú ẹ̀ ǹjẹ́ olúwọ bá sọ fún ọ pé àyè ń àyè kan ní tí wọ́n ti máa ń bẹ lọ́hùn ń bọ́ lọ́wọ́ nínú alukur'an ń bọ́ lọ́wọ́ nínú hadith anabi sallallahu alayhi wa sallam kódà sàárẹ̀ anabi sallallahu alayhi wa sallam èyí lọ́bẹ̀ kí o ní lọ́lẹ̀ ń bẹ lọ́wọ́ ọba qawluhu fi sahih wọ́n ní ọ̀rọ̀ tí ṣe kọ́ wọ́n abu hab rahimahullah tí wọ́n ní nínú hadith tó lálàáfíà an Aisha radiyallahu anha látọ̀dọ̀ Aisha ni ọ̀rọ̀ yẹn ti wá anna salamata ذكرت لرسول الله صلى الله عليه وسلم أم سلمة أم صفاء النبي صلى الله عليه وسلم كنيسة رأتها بأرض حبشة sàárè kan a church kẹnísà ilé ìsinlọ́wọ́ àwọn yahudi ní jẹ́ báwọn àwọn nasọ́rọ́ ayé ìsinlọ́wọ́ àwọn nasara ó ní òun rí àwọn chọ́ọ̀chì kan bí arudel habasha gbàtóhun dé ìlú habasha wàmẹ̀fí àmìnà suwar àti àwọn fọ́tò tí ń bẹ nínú chọ́ọ̀chì tí wọ́n yà síbẹ̀ chọ́ọ̀chì àwọn fọ́tò oríṣiríṣi ni wọ́n kó sẹ́nu ọ̀nà bẹ̀ ni wọ́n kó sáwọn ọ̀nà bẹ̀ lóríṣiríṣi ni wọ́n ń sọ fún ànábì sallallahu alaihi wasallam òun náà ni kéèyàn ọmọ ya fọ́tò kí kẹ́ẹ̀mọ́ ṣe ní gíláàsì kó fẹ́ gbaragada ìṣesí àwọn Yahudi ni àwọn Nasara ni ìṣesí àwọn kiriyó ni ìṣesí àwọn kiriyó ni gbogbo wọn ní Sufi tó ń ya fọ́tò ṣe é wúrẹ́ sílé gbẹ̀gàdà wàláyé ìṣesí Yahudi ìṣesí àwọn kiriyó ni ò sí. Ànábì sì ni man tashabbaha bi qawmin fa huwa minhum tó bá pè ń kiriyó ọmọ bínú ìṣesí àwọn kiri ló ló sì ń ṣe yìí ẹni tí ń gbé fọ́tò sílé gbàgàdà ó ń tọ̀ ohun ìwà kiri ó ní ń wù ẹwọ ìyàwó ànábì sallallahu alaihi wasallam ní ṣàlàyé fànábì nígbà ìgbà tá lọ́lọ́ abáṣà àwárí nínú chọ́ọ̀chì wọn wọ́n ya àwọn fọ́tò àwòrán oríṣiríṣi ni wọ́n yà síbẹ̀ hmm. ànábì wa ní ulẹ́ìkà ṣọ́ra àwọn tó rí yẹn idha mata fi ar-rajulu salih tí ẹni rẹ̀ kan bá kú láàrin wọn tó bá kú awul abdu salih abẹ́n tó jẹ́ ẹrú rẹ̀ banaw ala qabrihi masjidan orí sàárè rẹ̀ wọ́n wá kọ́ àyè tó ti mọ́ lè sin wọ́n sọ̀bẹ̀ di àyè sin wọ́n mọ̀ lè sàdúrà ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ lè jókòó síbẹ̀ wọ́n mọ̀ rò pé àánú ọlọ́run mọ̀ bá àwọn táwọn bá ti dé bẹ́ẹ̀ wà sọ́wọ́ arúfí ìtìlùkà ṣùwàrù sẹ́ni gbogbo fọ́tò tẹ́ rí bẹ́ẹ̀ wọ́n wà yà wọ́n wà gbé kọ́ bẹ́ẹ̀ wọ́n wà gbé kọ́ lóríṣiríṣi ẹ̀rí ayé súfí láyé báyìí súfí wo ni ó pàtàkì fọ́tò súfí wo ni ẹ dákọ̀ rẹ̀ èwo nú àwọn tọ̀ríkà tí ó pàtàkì fọ́tò kọ́dà ìmí ẹ̀rí pélé yìí dìdì lọ lè múra láti ya fọ́tò yìí ni

tẹ́nìkan bá ti kú tó jẹ́ nire láàrin wọn fọ́tò rẹ̀ wọ́n mọ̀ yà káàkiri ẹ̀rí aláàlọ́rin náà nìsín tẹ́nìkan bá ti kú báyìí wọ́n ṣe kàlẹ́ndà rẹ̀ kódà wọ́n ṣe débi pé tán bá ń gbé sínú sàárè báyìí wọ́n ya fọ́tò rẹ̀ débi pé tán bá ń gbé sínú sàárè kí la fẹ́fẹ́ lè ṣe man tashabbaha bi qawmin fa huwa minhum àwọn kiri ọlọ́wọ́ ti kí mùsùlùmí náà padà bá rí pé ẹ̀hẹ̀ ń bá mú àfà lágbájá bẹ́ẹ̀ni ẹ̀hẹ̀ ń bá mú ẹ̀ torí pé kí ni afẹ́ káwọn ọmọ rẹ̀ kán máa rí afẹ́ rẹ̀ kán rí látara pé kí ni fìtínà wàhálà nípa pé lágbájá ìpàtàkì sàárè ìpàtàkì ẹni tó bá ti kú tí ẹni bá ti kú kò bá mọ̀ kú kọmọ wà láyé abadan kẹmọ bá àrùngbà tó bá ti kú ó ti lọ síbi ó ti lọ bí ti ẹ̀nu kọmọ tí ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀yin má so Ànábì sallallahu alaihi wasallam ní pé ulaika shirarul khalqi inda Allah àwọn èèyàn bú nù lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹwọ́ èèyàn bú wá fàáwùlá ìjábà ubẹ́ iná fitna tẹ̀yìn anábì ní fitina méjì náà kójọ fitna tul qubur wa fitna tul tamasi fitina sàárè ń bẹ pẹ̀lú wọn wọn lọ bí sàárè lọlé mọ bẹ lọ́hùn wọn lọ bí sàárè lọlé pé àfáàhùn ẹ̀bọ ni lẹ́yìn náà fitna tasawir wọ́n tún ní fọ́tò oríṣiríṣi tó tún yà ẹgbẹ́ àfikọ́lọ́ nǹkan mọ́sàbà wa sànú àwọn oníṣúfí báyìí kọ́lọ́ ọba kó làwọn ẹ̀yin náà lọ lè kàdísì yìí nínú Sahihul Bukhari ló wà ibi tí àyílà mẹ́rin alásàrì mẹ́rin mọ́gárì mẹ́ta ibi tó wà náà làdísì yìí náà wà kí ọmọ pàtàkì sàárè à ń dasọ́bù sàárè à ń fanẹ́sì sàárè à ń lọ́dí sàárè lọ́dí sàdúà à ń gbé fọ́tò kalẹ̀ à ń tútù rà sí à ń filọ́fíńdà sí i wàláhì kìí sí lànà Nabi sallallahu alaihi tó bá jẹ́ pé èèyàn bá níta nábì ṣe ẹ̀yin náà lọ lè kà ẹ́ kà ẹ́ kà àdìsí tàǹkà yìí nínú sọ yóò Bukhari lọ́wọ́ à sẹ́ẹ̀tì síra yìí a sẹ́ẹ̀tì ẹ̀ ike ọ̀hún àwọn sẹ́ẹ̀tì síra yìí lónìí bá a ṣe ń kà á bọ̀ wá náà nù gbogbo wọn tó ń lọ síbi sàárè tí wọ́n sì kalẹ̀ láìsí kò yí wàláhì azim fitna lọ́nà lè wá fúnra rẹ̀ wàhálà lọ́nà lè wá má débi sàárè kankan o má débi sàárè kankan qawluhu wọ́n ní ọ̀rọ̀ tí sheikh muhammad bin abdulwahab sọ tó ní anna umma salama gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ṣe sí sheikh abdulrahman ali sheikh òun ni pé tó bá mú orúkọ sọ̀hábà kan ọjọ́kùnrin àbójómìnrin tó bá ṣe pé wọn bá ti dákọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn wà mú mujas tarikh wọ́n ní iya hind orúkọ rẹ̀ ní jẹ́ hind hind irú àwọn orúkọ tó yẹ ká mọ̀ sọ àwọn obìnrin lélẹ́ yìí hind mọ́ gbọ́ ẹ̀nìkan rí ní jẹ́ bẹ́ẹ̀ péré ní gbogbo lọ́rin yìí bàtán bí wọn sọ ní hind hind ẹ dákun ẹ mọ̀ wá wá farida faridọ fatia misturo lẹ́yìn náà ìkàtúnbẹ̀ símbì àtú láàpẹ̀ wọ́n ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ tó nípìnlẹ̀ nílé yìí mint ramla àwọn ọkọ̀ tó nípìnlẹ̀ òun lẹ́ka ma wá kiri Khadija Fatima Zainab Hafsa àwọn ọkọ̀ tẹ́wẹ́kẹ́ ma wá kiri àwọn ọkọ̀ tó tó tó tó tó hadikọ́ àdíkọ̀ wà láyé ń jẹ́ àdíkọ̀ wò àdíkọ̀ ẹ̀dàkùn kí ní kí irú ọkọ̀ wò lélẹ̀ yìí rọ́wọ́ dọ̀ ẹ̀dàkùn inú àwọn okọ̀ọ̀rẹ́ okọ̀ọ̀rẹ́ ti ń bẹ náà bí tí mo ti lọ gẹ́ni pé Hind bintu Abi Umayya bin Mughira bin Abdullah bin Hujra bin Makhzum al-Qurashiyya al-Makhzumiyya. Al يعني لز... يعني تزوج الرسول صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أوفى أم سلمة يعني هند بعد أبي سلمة سنة أربعة لين بعد تكون أوفى أبي سلمة يعني أبي سلمة يواكو لين بعد تكو نني النبي صلى الله عليه وسلم وافى نني كي كسيتو برو nípa kí èèyàn rí ẹni tí ọkọ kí wọ́n fẹ́ ẹ wúrú àwọn ìyàwó tí anabi sallallahu alaihi wasallam bí ìyàwó ṣe pọ̀ lọ́dọ̀ anabi lélẹ́yìí ẹ ọ̀kan péré náà ni anabi sallallahu alaihi wasallam ló fẹ́ ní ló fẹ́ ní ọmọ kékeré náà ní Khadija àgbọn náà ní fa Aisha radiyallahu anha Khadija Ummu Salama gbogbo àwọn yòókù tó fẹ́ gbogbo yányá arúgbó ẹlòmíì kọjá rẹ̀ kú bí anabi ṣe fẹ́ wọn nù sórí eléyìí náà tó lọ́wọ́ bá ṣe rọrùn fún yàn ìsìn tó burú mẹ́ẹ̀ nípa pé kéèyàn rí ẹni tí ọkọ rẹ̀ kú tó ń pe á ẹni yìí fẹ́ sí ẹ̀sìn ọlọ́wọ́ba bí kí mi náà fi ọ̀n torí tán ọlọ́wọ́ba ìsìn tó burú mẹ́ẹ̀ sọkọlọpọ mọ́ṣà sí rọrùn fún gbẹ́ntọ́ bá fẹ́ ṣerú ẹ̀ وكانت قد هاجرت مع أبي سلمة إلى الأبشة wọ́n ní ọwọ́ ajẹ́ ẹni tó ṣe hijira yẹn ni pé Umu Salama yìí ọba anabi sọ̀rọ̀ sálàmù ṣe é jírọ́ òun náà ń bẹ náà tó ṣe é jírọ́ ilà Abasha lọ sí Abasha yẹn ni pé ní wàmẹ́tẹ̀ sẹ́nẹ̀tà ìtìnàtẹ̀yìn wàsìtìn náà ló fa ló fi lóhùn rí nítorí ní ṣẹ̀pánì sọ̀rọ̀ sálàmù ọba wọn lọ sí Abasha anabi rán àwọn èèyàn lọ ni tó fi Jáfà tó fi ṣe ẹni tó jẹ́ fún wa aṣáájú fún wa lára àwọn tí wọ́n tẹ̀lé wọn lọ tí wọ́n gbé ìsìláàmù sálọ sí Abasha Umu Salama náà wà ní ara wọn wa qawluhu gbólóhùn sheikh al-islam ibn Taymiyyah Muhammad ibn Abdul Wahhab ó ní dhakarat li Rasulillah sallallahu alaihi wa sallam yẹni kí wọ́n fi sahih nínú Bukhari àti Muslim tani ń sọ̀rọ̀ yẹn fún anabi yẹni pé anna umma habibata wa umma salama dhakarata dhalika li Rasulillah sallallahu alaihi wa sallam yẹni pé umu àti umu habiba àwọn náà jọ ń sọ̀rọ̀ yẹn fún anabi sallallahu alaihi wasallam alkẹni walkẹnisa n tẹ́ pè ní kẹnisa bifati ilkaf wa kasri nun ma'abadu nasara ilé ìjọsìn àwọn christian ní jẹ́ kẹnisa qawluhu gbólóhùn anabi tó ní ulaika ipe <clears throat> àwọn ẹni fòlá ìyẹn pé káf tó wà nígbẹ̀yìn yẹn kẹsàn lọ wà ní olùrẹ̀ yẹn ni pé anabi rọ ẹ anabi sọlọ sọlá ń darí ọ̀rọ̀ sí àwọn sùúrọ àbí àwọn èèyàn yẹn qawluhu idha mata fi imrajulu salih ó ní tí àwọn ẹni rẹ̀ kan bá kú láàrin wọn àwòlẹ̀ abdu salih hada wallahu a'lam shakkun min ba'di ruwatul hadith yẹni pé olúwọba lọ́mọ yìí tó jẹ́ gangan bóyá àlẹ́ abdu sọ́ọ̀lẹ̀ òní bóyá rọ́jòlù sọ́ọ̀lẹ̀ iye méjì wọ́n wá látọ̀dọ̀ tí àwọn tí wọ́n gba hadith yẹn wá hal qala nàbí sallallahu alaihi wasallam hàdà aw hàdà ipe ṣe àlẹ́ abdu sọ́ọ̀lẹ̀ lànàbí lónìí àbí àrọ́jòlù sọ́ọ̀lẹ̀ fàfi ìtàṣàrí fìrìwáyà wọ́n ìfi ìwà àwájinlẹ̀ nípa rìwáyà ọwà ń bẹ̀ náà ni ẹni fi kó méjèèjì wá ipe jẹ́ ń dárúkọ àlà abdu salih àbí rajulu salih kọ́mọ̀jẹ́ pé ti bá mú kan gbóyọ́tọ̀ lè ti anabi sallallahu alaihi wasallam tó wí níbẹ̀ wa jawazu rìwáyà bil ma'na níbi láti rí pé èèyàn tó lè mú rìwáyà hadisi wá bil ma'na pẹ̀lú ìtumọ̀ rẹ̀ yẹn ni tí yẹn bá fẹ́ ka hadisi téèyàn wá rántí bá nàbì ṣe ká gangan yẹn lè ká pẹ̀lú ìtúnà àmọ́ tí ẹ bá ka tó báwọn èèyàn wà fi sí pé aw kama qal aw kama qal sallallahu alaihi wasallam yẹn àbí bá nẹ́bí ṣe sọ yẹn pé kìí ṣe gẹ́lẹ́ bí anẹ́bí sallallahu alaihi wasallam ṣe sọ ni wọ́n sọ wọn tẹ́ bá ti gbọ́ aw kama qal ó ti mọ̀ pé wọ́n ló sọ pẹ̀lú ìtúnà àgbọ́yé rẹ̀ qawluhu gbólóhùn tó wà nínú hadith anẹ́bí tó ní wọ́n sọ wọ́rọ̀ fi tilka wọ́n wá àwọn fótó yẹn síbẹ̀ alìṣára ọ̀rọ̀ yẹn jẹ́ ìtọ́ka ìlànà dẹ́kọ̀rọ̀ tí Ummu Salama ọ̀rọ̀ tí Ummu Salama sọ wà Ummu Habiba mina tasawir lati hiya ọ tasawir kanisa àwọn fọ́tò tí wọ́n rí nínú nínú nínú chọ́ọ̀chì yẹn náà ni wọ́n ń sàlàyé kọ́ọ̀lù gbólóhùn anábì tó ní ulaika shirarul khalqi inda Allah anábì ní àwọn èèyàn búnú lọ́dọ̀ ọlọ́run wa hadha yaqtadi eléyìí túmọ̀ ń jẹ́ ká máa gbọ́ ìtumọ̀ pé tahrim èèwọ̀ ni bìnà olùmọ̀sáàjìd bìnà ìlmọ̀sáàjìd alal qubur ká máa kọ́ mọ́sálásí ṣé orí ibi sàárè wa qad la'ana sallallahu alayhi wa sallam anabi la'ana man fa'ala dhalik ẹni tó bá ń ṣe eléyìí ká máa ṣẹ̀yà tì ó ní ọ̀rọ̀ ń bọ̀ wá lérí eléyìí yẹn pé kéèyàn orí ibi tí òkú kú sí kẹwa lọlẹ wáàyè àyè yóò ti máa ṣàdúrà yóò ti máa ṣe náfìlà kẹwa wá síbẹ̀ kalẹ̀ pé wọ́n tó bá fi ṣe náfìlà yàn yàn lè dún yàn náà àbí wọ́n bá fẹ́ ṣàdúrà yàn náà ò lè jòkó sí yàn kọ́lá ò lè wá lúwa mú yàn sórí eléyìí abúlánlá ni. قال البيضاوي لما كانت اليهود والنصارى الإمام البيضاوي ó ní ìgbà tí àwọn yahudi àtàwọn nasara yasjuduna li wọ́n máa ń tẹríba wọ́n máa ń forí kanlẹ̀ fún sàárè àwọn ànábì ọlọ́run ọba ta'ziman li sha'nihim tó fi ń gbé àwọn ànábì ọlọ́run ọba tóbi wa yaj'alunaha qiblatan sàárè yẹn ní wọ́n fi ṣe qibla yatawajja'una fi salati nahwiya wọ́n wà dájú kọ́ òun wọ́n dájú kọ́ tó ṣe pé òun ní dájú kọbi tó jẹ́ kíbùlà máa wàtàkàrúwà àwòsánán wọ́n wá sọ àwọn sàárè di òsà gbà tí ìṣesí wọ́n di báyìí làánà homun nàbí sallallahu alaihi wasallam anábí wá làánà wọn pé a gbẹ́tẹ̀ ń ṣe yóò dáa ẹ wá sọ sàárè dìbítẹ́ ti mọ́nà lè bẹ̀lọ́hùn ẹ sọ sàárè dìbítẹ́ ti mọ́nà lè kírun ẹ sọ sàárè dìbítẹ́ mọ́ jòkó rẹ́gẹ̀dẹ̀ tẹ́wà ní ẹ̀ńgbàtẹ́gùn oore sára nínú sàárè aburú lélẹ́yìí qala al-Qurtubi Imam Qurtubi sọ báyìí pé wa innama sawwara awtha ẹni awailuhum suwara wọ́n láwọn àkọ́kọ́ yìí inú àwọn ẹni yẹn àwọn ẹni àkọ́kọ́ wọ́n ya fọ́tò yìí liyata'assu biha kọba lè mọ́ kọ́ṣe wọn lọ́fà o wípé kọba lè rí páwọn ẹni rí làwọn ẹni yìí kọba lè mọ́ kọ́ṣe rí lára wọn wa yatadhakkaru a'malahum as-salihah káwọn bà lè mọ́ rántí iṣẹ́ rí wọn tí wọ́n ṣe ẹwà níyàn táwọn fi ṣe ọ̀ṣẹ́ ìlú kàṣẹ àdìyàn káwọn èèyàn náà bá lè máa gbìyànjú bíi ti wọn wọ̀yà àbúrú lọ́ inda quburihim ìgbà tó yá wọn ń sin lọ́hùn níbi sàárè wọn thumma khalafahum qawmun àwọn akẹ́padà wá dé jẹ́ ìlú muradahum ووسوس لهم الشيطان أن أصلافهم كانوا يعبدون هذه الصور ويعظمونها ìgbà tó yára àwọn kan bá dé àwọn yóò jálá ìmọ̀ wọn mọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ ìgbà táwọn tó ṣe nǹkan yẹn ti lọ ìṣúgbà rọra wá bá wọn ọba ní àṣẹ rí àwọn sàárè yìí bí sàárè yìí ṣe wà yìí à ibẹ̀ làwọn bàbá yín ibẹ̀ náà ti máa ń tọrọ nǹkan wọ́n pàtàkì sàárè rẹ̀ ṣe rí yìí sáré òun à ibi nǹkan bá ti ní ìdìbẹ́sí fọ́tò tẹ́fà àwọn fọ́tò yìí àwọn ọmọ fèrí kanlẹ̀ fún ni ibẹ̀ náà ti máa tọrọ gbogbo tó bá ní ìdí tó bá ní bùkátà sí ẹ̀yin náà bá gbẹ̀ ẹ́ à ẹ̀yìn ká máa ṣe bẹ́ẹ̀ o làwọn náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ látara èṣù wọ̀yọ̀ àìsìmúnà àwọn náà bá ń gbé àwọn fọ́tò òun tóbi ṣé ẹ mọ̀ pé fọ́tò táwọn èèyàn yà kalẹ̀ nísìn níjọ́ táwọn tó yà kalẹ̀ wọ́n kẹ́lá wọn yà kalẹ̀ láti fi ṣèrántí ni láti fi ṣe ìrántí àmọ́tẹ́ bá gbogbo àwọn bọ́tọ̀ àwọn bàbá òun nìsín ó ti kú nírántí ó ti di táwọn èèyàn lè tẹ̀ mọ́lẹ̀ mọ́ ẹgbẹ́ fọ́tò àfà kan nìsín táwọn èèyàn àwọn fọ́tò táwọn èèyàn ń pàtàkì káàkiri kẹjú mọ́lẹ̀ kẹrin káwọn èèyàn tẹ̀ kọjá àbí kẹ́kẹ́kẹ́ ìdálẹ́kẹ́ wá dàgbé sí o ní àá ẹ̀mẹ̀fẹ́ pọ́ùn lẹ́yìn dàgbé lé lérí ní ń jẹ́ta àrí ìmùnà mọ́tò wá tóbi lójú wọn tẹ́ bá mú mọ́tò tẹ́ bá dú lójú báyìí ẹlòmí ọ̀fẹ́ gbọ́ lójú pé àá wà lù fọ́tò àbá kíní à ń sẹ́wù kíní lọ wà ń lu ojú wọn ara yín jẹ́ tààzímù náà nù tó gbóru eléyìí ẹbọ yóò padà sọ̀rọ̀ jẹ́ lẹ́bọ ní fàhádàrà nàbí sallallahu alaihi wasallam an dhalik àmísìlẹ̀ dhalik ni ẹmọ́ dẹ̀rọ lé ìwò máa fọ́tò nǹkan rí máa saddan li dhari'atil mu'diya ila dhalik anábí fi dí n tó lè gbé wa débi àwọn nǹkan ẹbọ báyìí omi ìpè tó bá ní ẹ má ya fọ́tò kìí kí fọ́tò yẹn gan lẹ́bọ fọ́tò kẹ̀kẹ́ kan lẹ́bọ ó lè padà lídìí yẹn débi ẹbọ ni ẹlẹ́mi làwọn ẹni ọ̀rùn kò lè lídìí mi débẹ̀ òkè ìwọ ọmọ ìjọ anabi sallallahu alaihi wasallam lọ àbí anabi ni ọmọ ṣe nǹkan ìwọ ní kò lè mú wọ débẹ̀ ìwọ gbọ́n ìwọ gba wá tá anabi sallallahu alaihi wasallam rí gbà so òun ni pé tó bá jẹ́ tó ń sọ orú yóò gẹ pé ń rọ́ kò lè mímí débẹ̀ òun gọ ànábì sallallahu alaihi wasallam sínú nítorí ìbá ti ní ọ má ṣe má ṣe jìnnà sí i náà kọ́wùlù gbólóhùn tí ànábì sọ pé fa awùlà àwọn ẹni wọ̀nyí jama'u bayna fitnatayn ànábì ní fìtínà méjì ni wọ́n kó ní ń dààmú wọn fitnatil qubur fìtínà sàárè ń bẹ dìbámu tààrí ni wọ́n lọ bẹ̀ kọ́dà Allahu Akbar àwọn míì bẹ tó ṣe pé wọ́n máa ń tàwáfù sàárè tó máa tàwáfù sàárè bí ẹni pé wọ́n ń tàwáfù Kàábà ń bẹ bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ níbi Sokoto níbi sàárè Sheikh Usman Fodio òun làkọ́kọ́ sàárè tí wọ́n kọ́ lọ lè ṣe tán dáṣọ bò ní Nàìjíríà yìí mo ka tàríkù rẹ̀ ní Sudan ni ẹnìkan kọ tírà kan al-Qubbab wal-Adriha fi Sudan al-Qubbab wal-Adriha fi Sudan àwọn domes yẹn ni pé àwọn kòkóńdò ẹ̀rọ pé mọ́ṣáláṣí ni sàárè nílẹ̀ ẹ̀rì wọ́n ṣe kòkóńdò bẹ́ẹ̀ ń ṣe kòkóńdò mọ́ṣáláṣí sàárè lẹ́sìn bá ń wọ́n àtàṣọ sí wọ́n kó kan sí so níbẹ̀ wọn ti kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àti kọ́yára lẹ́nu ti kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ so ngbà tí wọ́n ń ṣàlàyé ti nàìjíríà kíní Usman Fodio Sokoto òun làkọ́kọ́ ìtẹ́kọ́ sí bẹ́ẹ̀ nàìjíríà nọ́sẹ̀ eh, Sheikh Nasiru Kabara òun ló lọ lè ṣe síbẹ̀ láti Kánò ọlọ́lẹ̀ dáa sàárẹ̀ òun sàárẹ̀ wà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì lọ́lẹ̀ kásọ sí ọlọ́lẹ̀ dásọ bò ó kókó kíní kan wọ́n ní ká wọ́n dákun níbo lòun náà ti rí láti Sudan sọ̀rọ̀ eléyìí fitna ti sàárẹ̀ lọ́tọ̀ ẹbọ rí gidi àwọn ọmọ tàwa fún ẹ lóríṣiríṣi wọ́n sọ láwọn kan tí ó jòkó tì àwọn sáré láti ń pògbò àwọn tí ń sọ sáré gẹ́gẹ́ táwọn ti ń jẹun nu wọ́n gbàbọ̀ kalẹ̀ ẹ sẹ́dàkùn kí ló fi yàtọ̀ sáwọn náà lọ sídìí ọ̀ṣun sídìí ògún tí wọn náà dobi kalẹ̀ àbí tí wọn dowó kalẹ̀ fún wọn àwọn abọ̀ àwọn ní àwọn àwọn àwọn àwọn oló àwọn oló àwọn lọ́sùn àwọn tí ń sọ wọn dúró léyìí náà bá kó ṣàánú fún wa ni tó náà ni kọ́lọ́kọ́ ṣàṣẹ kọ́lọ́kọ́ ṣàdarí ẹ̀mí àwọn èèyàn kó níbi gbogbo aburú báyìí náà anábì ní fìtínà méjì náà papọ̀ فتنة القبور وعلى تسعرين بلطة الرم وفتنة التماثيل وعلى إيري إن فتنة به هذا من كلام الشيخ الإسلام تيمية رحمه الله من يرى إن ورى الشيخ الإسلام تيمية يعني نني جمع بين الفتنتين فتنة القبور وفتنة التماثيل ذكره المصنف رحمه الله يعني تنبيئا أنتم توشتير يعني بشيخ هنا بلا بلوها wọ́n á sọ̀rọ̀ yẹn láti fi tawájí alama waqa min shiddatil fitnati bil quburi wat tanathi pẹ̀lú tí ma ń padà ń ṣẹlẹ̀ látara fìtínà sàárè kí ọmọ kún sàárè lé wat tamathil àti àwọn fọ́tò àbí àwọn ère tó máa ń yà kalẹ̀ fa inna fitnata bil ka fitnata bil asnami aw ashad hmm. torí fìtínà ti ń bẹ ní di sàárè wàhálà tí máa ń ṣẹlẹ̀ ń bẹ bí wàhálà péyàn ń lọ síbi òòsà náà ni ẹbọ táwọn olóòsòó ṣe náà làwọn tí ń lọ bí sàárè náà ẹbọ làwọn ń ṣe àwọn ashad àbíkó tiẹ̀ lé ju tàwọn olóòsà gan lọ àbíkó lé ju tàwọn olóòsà lọ sotori pé kí ni olóòsà ní ìsìn ó ti mọ̀ pé bí òòsà lòun lọ ìwọ tó máa fàn ó tó máa wú kọ́dà tẹ́lẹ̀ kí n sọ pé òun ṣẹbọ ó tó máa bá jà ẹni tó ló sà tó ló sà ní tiẹ̀ tó bá sọ òun ṣẹbọ ni òun ṣẹbọ náà ni ẹ̀sìn ẹbọ náà lòun ṣe ń tòun àmọ́ wọn tiẹ̀ tó bá sọ pé tó ló sà ń ṣe lòun ṣe yí ẹbọ lòun ṣe yí ọmọ ìjà so how ashad yóò tó lè ju àwọn olóòsà gan lọ so ní pé ọlọ́nkọ́ ṣàlàwà ẹni sheikh Wani, sheikh abdulrahman ali sheikh wọn ni kọ́lá sheikh islam rahimahullah wọ́n ní sheikh islam sọ pé yẹn ni pé muhammed sheikh ibn taymiyyah rahimahullah wọ́n ní wa hadi ilà wọ́n ní eléyìí ni ìdí pàtàkì allati li ajliha na ash-shari'u sallallahu alayhi wa sallam an ittikhas al-masajida ala al-qubur náà ni anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé òun lọ́wọ́ bá fi òfin rán ẹ̀wọ̀n ash sheikh islam taymiyyah ló pa anabi bẹ́ẹ̀ o wípé aṣòfin ẹnikẹ́ anabi sallallahu alaihi wasallam ẹnu rẹ̀ ni òfin ó ti jáde sọ́dọ̀ wa so anabi sallallahu alaihi wasallam ọkọ̀ ní káwa lọ lè gbé sàárè káwa gbé mọ́sálásí síbi ààyè tí sàárè wà lẹ́ànáà hiya allati awqa'at kathiran min al-umam torí pé kí ni ó ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tí wọ́n ti kọjá fi ṣírkìl akbar imma fi ṣírkìl akbar inú kó jù wọn sínú ẹbọ láńlá aw fi ma dúnà dúnà min ṣírk àbí ẹbọ tí ó tó ẹbọ láńlá yẹn ní pé ẹbọ kékeré fa inna nufusa wọn torí ẹ̀mí tẹ̀rí yẹn qad ashraqat bitamathili salihin dájúdájú ìmọ̀ ń rọ̀pọ̀ mọ́ tó bá rí fọ́tò ẹni rí watamathili bẹ́ẹ̀ sì ni àwọn fọ́tò àbí àwọn àwòrán ẹni rẹ̀ yẹ̀zùmúnà anna atọ́lázimul kawaki èyí ó rò pé bí ẹni pé àwọn tọ́lzàmù ni bí ẹni pé talisman bí àwọn tali bí ogun lórí nankali bí nankali tó máa ń ṣe láti bí ràwọ̀ wà náwì ìzálẹ̀ kàti bẹ́ẹ̀ lọ bákan náà ni náà ló ṣe rí fa alladhi yu'taqadu salaahu ẹni tẹ́yìn ń tàn mọ́ ẹ̀ ń rò ní ẹ̀yìn ládìí ọkàn pẹ́ ni re ni ẹ̀yìn rò bẹ́ẹ̀ aqrabu ila nufus mina shiriki ìyí òun lágbára ju kẹ́bù ó tètè ṣẹlẹ̀ bi khashabin bi khashbatin aw fi ẹbọ nídìí igi àbí nídìí òkúta tó bá ní kí mùsùlùmí ní ìsìn kọ́lọ́ sẹ́ bọ́ndì yọ sáré yọ́n àìrọ̀ ò o bò okuta tán gbé kalẹ̀ ní àìrọ̀ ò àmọ́ tó bá gbé fọ́tò àwọn ẹni ọlọ́run ti ah so ni yara ju òkúta àti ẹbọ wọlé hàn tajid ala shiriki wà á rí àwọn ẹlẹ́bọ yàtàdọ̀rọ̀ọ́yúnà ìndàhà wọ́n ma ṣe pẹ́pẹ́ fúrú nídìí ẹbọ wọn wọ̀yàṣẹ̀ríúnà wọ̀yàkàdọ̀ríún wọ́n ma bẹ̀rù wọ́n ma ṣe jílẹ̀ bẹ́ẹ̀ wọ̀yàbùdúnà bí kùlúbihim ibadatan láyé fàìlúnà ha fi buyutilla wọlá waqtas sahar Allahu akbar ní tí wọ́n lè ṣe mọ́sálásí ọlọ́run tí wọ́n lè ṣe ní sáàrì lóru náà ni wọ́n mọ̀ sí nídìí sàárè tẹ́bá rí ẹlòmí tó bá wà nídìí sàárè yìí wallahi lazim ẹ̀mí rẹ̀ yóò dẹ̀ ńlẹ̀ ju kó wà mọ́sálásí lọ náà ní tẹ́lómi bá wà níwájú àwọn ẹni ọlọ́run kan ti ń bẹ láyé àwọn táwọn rò a ní mo ti rí ẹnìkan rí njọ́ kan ìnàlẹ̀lá ẹ̀wọ̀n ẹ̀ njọ́ wọn mọ̀ pé ah, àgbákùlà àwọn oní sáwí sáwí sáwí yìí wallahi alazim nǹkan kan sì kọ́ ẹlòmí ọ̀rọ̀gbọ̀n fún ọlógun jẹ ni ẹlòmí fún ọlógun jẹ o àwọn ọ̀rọ̀ idán ọ̀rọ̀ idán waman yuhibbuni waman yarani fi ọwọ́ àlìjánà wọ́n tó bá fẹ́ àbí mọ́ní kàdámẹ̀ná náà lè mọ̀rọ̀t wọ́n tó bẹ́ lè máa sìn wá àórí tó bá wà sọ́rọ̀ dẹ́kọ́rùn níjọ́ kan ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀kọ́rọ̀ rẹ̀ lágbára débàwọn so ọ́dà pé lọ́nà mi wá rí mi wáyà àwájọ sọ̀rọ̀ wàláhì bí kọlù ṣe wọlé kọlù wọlé báyìí ọkàn bẹ̀rẹ̀ straight zena ni ó tó tẹrí ba ó sì fìlà níbi rìsíbù kọlù ah, ah kí ló dé bàtọ́ wá rìsíbù tó máa mí sì máa kọlù ẹni tí ń rìsíbù ah, ah. kí ló dé kí ló dé ó ní à bí wọ́n ti máa ń ṣe náà nù ọ́ lójú ẹni wọn bóun ti máa ń ṣe nù tí ò bá ti sí ń bẹ̀ náà bóun ti ṣe nù torí mi sọ pé ṣe bí kò rí ọ báyìí na fún ẹwà wò kó wá jẹ pọ́lọ́ ńlá respect ẹwà nígbà ni wọ́n sọ̀rọ̀ náà wallahi ń kìlọ̀ aburú kan fún ti ń ṣe ti ń takò ọlọ́run ti ń ṣe ní ń fún pé wọ́n sì nǹkan báyìí lọ́kọ̀ dá ẹ ó mi pé ọláyà sọ́lọ́run láyà wọ́n ya ìyàkúyà gbogbo ẹ̀tọ́ ọlọ́run náà ń gbé fáwọn ṣéwù wọn gbogbo tọ́lọ́run lẹ́tọ́ kọ́dà ní tọ́lọ́run òdún èé fún ọlọ́run wọn fún ṣéwù wọn respect èé fún ọlọ́run wọn fún ṣéwù wọn so kọ́lọ́kọ́ wọn já sànú so kí èèyàn wá kú sírú eléyìí kọ́mọ ẹ ẹ̀dàkùn so kéèyàn ọmọ kéèyàn ọmọ rìsíìpù kọ́ọ̀lù kó tó kúnlẹ̀ kó tó sífìlà ah sẹ́rí bá dánwò lélẹ́yìí so ó ní pé kọ́lọ́kọ́ mọ́ṣá sànú fún wa o ó ní pé ìṣẹ́bọ́ ìṣẹ́bọ́ pẹ̀lú pé àwọn ẹni ọlọ́run ní àwọn lágbájá ó tètè súnmọ́ púpọ̀ jù gbogbo tẹ́yìn ẹ́ ṣe tí wọ́n ẹni kọ́ ayíkọ́ bò ṣe ń ṣe wájú ṣéwù rẹ̀ àbí níbi fọ́tò ṣéwù rẹ̀ lọ́wọ́ ń jí lóru lọ́wọ́ ń ṣe bẹ́ẹ̀ sọ́lọ́run ṣékù Islam tèmi yà lórí bẹ́ẹ̀ o wọ́n ní tí wọn ò lè ṣe níwájú ní mọ́sálásí ní ìjírẹ́bẹ̀ẹ́ ní ìyẹpẹrẹ ara ẹni àìjọ́ kan mọ́ bá àbúrò mi kan mọ́sálásí ní wọ́n ń sàdúwà ní wọ́n ń sí báyìí sáwọn ìsà ń jẹun ìsà ń nẹ oúnjẹ yóò tún náwọ́ yóò tún náwọ́ kejì ah, mọ́ àwọn báyìí ìgbà tó wá ń tó wá parí tó wá jòkó tì mo jòkó fi parí ogun tó sì náà ìgbà tó wá ń ṣe òun náà ó ní òun sàdúrà mo wá wu ẹnìkan tó tóbi lẹ́nu rẹ̀ inú àwọn ṣéwù mi wọn ni síbò ṣe ń ṣe yìí tó lè ṣe bẹ́ẹ̀ wọ́n ju ṣéwù làgbájá wàlá ó ní ìlé ṣe bẹ́ẹ̀ o nǹkan ọlọ́run wa ń ju ọ́nù dùsẹ̀ sí lórí sí àyè bíláìláìláìláìlá wa ọ̀rọ̀ tí ń sọ yìí bó ṣe rí ní sọ nǹkan fẹ́ pé lágbájá tó lè dún wájú rẹ̀ kọ́ ọmọ bá sọ̀rọ̀ kọ́ ọmọ wá ju ọwọ́ kọ́ ọmọ ju ẹsẹ̀ pé pé pé yẹn ah fọ́lọ́hun so òun ni pé yàní báwọn èèyàn bọ́ ṣe bọ́ ṣe rí ọlọ́wọ́ bá fín nílé yìí bọ́ ṣe rí ọlọ́wọ́ bá fín náà so wà mí ní ohun sheikh islam tèmíyà wọn ni pé ń bẹnu àwọn èèyàn man yasjudu laha ń fèrè kalẹ̀ fún àwọn àwọn sàárè wọn wà kìtàrù ọ̀pọ̀lọpọ̀ wọn yarjuna min barakati salati indaha wọn ni bẹ́ẹ̀ làwọn ti alùbáríkà wà ń bẹ̀ wọ́n tó a àdúà àwọn lọ́bẹ̀ lọ́lẹ̀ yìí ṣe mẹ́lá yarjuna òfin masajid alùbáríkà tí wọn ò lè ro kàpá wọn ò rí mọ́sálásí ni wọ́n láwọn ò rí mẹ́ wọ́n ajílẹ̀ hádìí المفسدة المفسدة تريد جي حسم النبي صلى الله عليه وسلم مادتها الذي في جيت مليري حتى نأى عن الصلاة النبي وقف يقول كم fìlmọ́kọ̀bára níbi tó bá ti sìnkú sí mọ́tòlá kan rárá tó bá ti jẹ́ ìtẹ́ ìgbọ́rọ̀ kírun bẹ́ẹ̀ wà in lam yaqsud al-musalla barakata al-buq'ati fi salati kọ́ra tó bá wá àlùbáríkà níbẹ̀ náà níbi èyí ló lè jẹ́ àlùbáríkà níbẹ̀ ni alẹ́bí ni ọ̀gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ àmọ́ tó bá ti dẹ́ba kéètì ibì kan pé tọ̀ ibi yìí bóyá wọ́n fi ọgbà ráńdì rẹ̀ so ibẹ̀ wọn ò bọ́ sí ìtẹ́ máa o bí wọ́n ti fọgbà sí òun kò bọ́ sí tẹ́ o tọ́lẹ́lẹ́ mẹ́lẹ́ máa wó pé ẹ̀hẹ́n irú mọ́sálásí ń bẹ ní ìtẹ́hùn náà ajẹ́pọ̀hùn náà dánú wọ́n ti dábẹ̀ ẹ̀hùn ìtẹ́ òdébẹ̀ ẹ̀hùn má ẹ̀rí pé ogun ẹ̀hùn gan ń kálukú wọ́wọ́ bàtà àyè bọ́ bàtà lẹ̀ níbi ìta ìtẹ́ Ìlọrin tá a bá fẹ́ wẹnu kéèsì láyẹ̀sẹ̀ wá bọ́ bàtà wa so ìyẹn ni pé anábì wa kọyányá kámá yaqsud bi salatihi barakatal masajid káwọn yọ́n ma lọ́bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ma ń wà àlùbáríkà ní mọ́sálásí mọ́sálásí yẹn ti ma ń wà àlùbáríkà ọlọ́wọ́ bá fi àlùbáríkà sí mọ́sálásí kámẹ́nà àbísọ̀láàtì wákàtà tòló ìṣàms gẹ́gẹ́ bí anábì ṣe kọ̀ ibi káwọn ma kírun ní àsìkò tó ń bá ń yọmọ́ wàhùrú bí àti tí bá ń wọ̀ lè ana àwòkọ́ tó yọkùtù fi àlùmọ̀ṣẹ̀lẹ̀kù náà sọ̀láàtà ìṣàms tó lásìkò yẹn làwọn ẹlẹ́bọ máa ń lọ lè ń ṣe ẹbọ wọn náà máa ń kírun fàyà fàná àhùmẹ́tàhù ànábì wà kọ̀ fáwọn àlùmọ̀ yìí min mina salat ìyìnà ìrìn àbí káàánú ọ̀rọ̀ mọ́kín lásìkò yẹn fàyín dáadáa mú yàtúntò bí máa kọ́ sọ́dà wọlé mùsùlùmí kọ́lá tẹ́lẹ̀ àwọn ọba ohun tí àwọn ẹlẹ́bọn ń rò nípa àwọn afẹ́rẹ́ lè jẹ́ àlùbáríkà yìí pé àsìkò táwọn náà máa ń sin lọ́run làáfẹ́rẹ́ lè sin lọ́run táàbà òbí àbámẹ́lì ni ẹ má ṣe bẹ́ẹ̀ máa ẹ má kírun lásìkò yẹn máa. sádàn lè zẹ̀rẹ̀ yà ànáyè fi di lọ́wọ́ ọmọ ó fi di wa níbi kámọ́nà lè fún síbi nǹkan tí olùwọ́bọ̀ وأما إذا قصد الرسول رجل الصلاة عند القبر tí èèyàn kan bẹ lè ní ìrúngbà pé ìlọ lè ń kírun níbi sàárè ìdàkùbùr mutabarriqan bis-salah tó pé sí ń wo pé ní àlùbáríkà ni mo fẹ́ lọ lè kírun bẹ́ẹ̀ fi tilka al-buq'a ní ààyè yẹn fa hadha minal mujadati aw minal muhadati Allahi wa rasulihi èèyàn ń ṣe lọ́hùn èèyàn ń takọ́ lọ́hùn wal mukhalafati li dinihi èèyàn yapa ẹ̀sìn ọlọ́hùn wabtidaa dinin lam ya'dhan bihi Allah èèyàn ń dá ẹ̀sìn kalẹ̀ tó lè wọ́pọ̀ fọwọ́ sí fa innal muslimin sheikh islam Taymiyyah rahimahullah wọ́n ní àwọn mùsùlùmí qad ajma'u ẹnu wọn papọ̀ ala ma 'allimuhu lórí nǹkan tó ti mà bil irtirar ní ìmọ̀ tó ṣe pé kò ní ìdíká tó mọ̀ ṣàlàyé fáwọn èèyàn má mina dín inú ẹ̀sìn wa inú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam anna salata inda al-qubur kíkà ló máa kírun níbi sàárè mẹ́ni híyù àná ìwọ ni kí wọ́n máa kírun sí sàárè ìdákùn kan sin òkú kan sin òkú síwájú sàárè ń bẹ ńlọrin o kọ́dà àwọn tó ọ̀rọ̀ wájú mọ́sálásí báyìí wọ́n sìnkú síbẹ̀ wọ́n sì ń kí jímọ̀ ń bẹ̀ inú ilé gangan inú ilé inú mọ́sálásí ń bẹ ńlọrin tí wọ́n ṣe òkú síbẹ̀ wọ́n yẹ kéèyàn ti mẹ́lẹ̀ ìbí dọ̀rú ọ̀rìn yà òkú sí sí sáré bò tó ní tí wọ́n yẹ ká máa ṣàlàyé fún yàn nínú àníru eléyìí àwọn èèyàn sì ń ṣe náà wà á nà sọ́látà ń dẹ̀kú búrú mẹ́rin yìí wọ́n akọ́kọ́ yẹn mọ́lọ́lẹ́ kírun bí sáré wà sallallahu alaihi wasallam láàánà mẹ́rin takada masajid anábìsí lánàá pẹ̀lú tí bá lọ́lẹ́ kírun níbi sáré tó sọ́jú mọ́sálásí فمن أعظم المحدثات إنه أعوان إدادة لتبروني وأسباب الشرك أموكم فاي بوطن لغراني الصلاة عندها واتخاذها مساجد كي أولا ما كي أولا ما كي وبناء المساجد عليها أبيك تقوى مسألة سليم وقد تواترت النصوص عن النبي صلى الله عليه وسلم ولا حديث قا لا ترى النبي بالنهي عن ذلك تقف وقيا بدر الشبه والتغليظ فيه يرى النبي صلى الله عليه وسلم وقد صرح عامة الطوائف بالنهي gbogbo àwọn ìjọ oríṣiríṣi ni wọ́n sọ pé èèwọ̀ ni bìnáyì an bìnáyì masajid kí ọmọ bìnáyì pé akọ àmì bìnáyì masajid àlẹyà kí ọmọ kó mọ́sálásí lórí ibi tó jẹ́ sàárè mu ẹni mutaba'atan minhum li sunnati sahiha as-sariha gbogbo náà ni wọ́n tẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam tó lálàáfíà wàsọ́rọ̀ ahmed yẹni pé àwọn tó ń jẹ́ àwọn ọmọ kéwì imamu ahmed wọ́n ti ẹ̀lámẹ́lẹ̀ wà gọ́yìrù àtàwọn ìlúmí min asáàbí malik inú àwọn ọmọkí imam malik wa shafi àtàwọn imam àwọn ọmọkí imam shafi yìí àti imam shafi yìí náà bí tàṣí ní záàlì pé wọ̀ ni wàtọ̀ ìfẹ̀tùn àtàwọn ìjọ kan ó tilẹ̀ kọ́tìlẹ̀ kọ́ra ìyà àwọn ní pé akọni pé makaru ni wọ́n ni wọ́n lẹ́dí yambagi àmọ́ ìtò lẹ́tọ̀ àyùtàṣmọ́lá alẹ́kàràhíyà ti tàṣí tábàtì ẹni wọ́n kọ́ náà kàràhíyà ti tàṣí ni àwọn náà ìwọ náà làwọn náà ihsana li dhanni bil ulama káfí sọ̀rọ̀ rí káfí rúrírú àwọn àfẹ́ẹ̀sìn torí kí wọ́n ní pé kí ọlọ́mọ kọ́lé lẹ́sàárè lérí tí wọ́n á ní mọ̀ kúrú ní pé kọ̀dá bí kọ̀dá náà ń wí ìtumọ̀ kọ̀dá náà ń wí ní táwọn ènìyàn ń sọ ni pé haram náà ni wa an la yudhannu bihim an yajiru an yajuzu an yujawizu fi'la ma ká mọ́ rò pé wọ́n wà lọ́lẹ́tọ̀ máa ń ṣe ń tí àdìsí pọ̀ látọ̀dọ̀ ànábì tó láàánà fáìlì yìí ẹni tí bá ń ṣe láàánà fáìlì àwọn láàánà ẹni tí bá ń ṣe wà náà ánìmù tó sún kọ̀ pípé ẹ gbọ́dọ̀ ṣe ẹni ọ̀rọ̀ sheikh islam ibn Taymiyyah rahimahullah níbi tí ó parí sí ní eléyìí يعني رحم رحم الله شيخنا شيخ الإسلام ابن تيمية رحمه الله نعم ẹ̀rí pé ibi tí a bá hadith yìí dé àti àwọn ṣòro tó wà mẹ́nu fatul majid òun náà ni pé láti ṣàlàyé fún wa ipe ṣàárè kìí ṣe àyè àdúà ṣàárè ọlọ́dọọdún ṣàárè olóṣooṣù ṣàárè olójoojúmọ́ kìí ṣe àyè àdúà kí n ò jìnà sí i pé ọ̀rẹ́ súnmẹ́bọ olùwọ̀gbà kọ́ńtà wọn níbi ẹ̀bọ èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ kọlọ̀bà kó lára mẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe gbogbo àwọn pátípátí náà tó àbíọ́lọ́wọ́ bá kọlọ̀kọ́ bá a ṣe ìmọ̀nà fún wa hádà wà sọ́nà lọ́wọ́ ọ̀nà muhammadin wà áyà ali muhammad kama sọ̀lẹ́ ìtara ìrọ̀lá lè rahim na kàṣílẹ̀ ní nàìjíríà. asalaamu alaykum wọ́n bọ̀ wí kí ni ìdájọ́ òbí jíjẹ nínú ìsìlámù. òbí jíjẹ. náà obì jíjẹ nínú Islam gẹ́gẹ́ bí àwọn náà ti mọ̀ ipe nǹkan tí yóò bá ti jẹ́ ìnira fún àlàáfíà ó jẹ́ nǹkan múmú ni ó jẹ́ nǹkan jíjẹ ni ọ̀dá kí mùsùlùmí kó máa súnmọ́ irú nǹkan báyẹn àwọn tí wọ́n jẹ́ oníṣègùn ayé òde òní wọ́n ní kó yé wa pé obì jíjẹ ó ní ewu fún ara ó ní ewu fún ara pípé wọ́n ní kíní kan bẹ́ẹ̀ bóyá ní kòtínà ní nǹkan kan ẹ̀ẹ́dẹ́gbọ́n máa ń wà níbi obì gan bí sì máa ń kó kòtínà bá àlàáfíà tí nǹkan bá ti rí báyẹn ìfún gbọ́dọ̀ jìnnà sí i torí pọ́lọ́ ní wàlẹ́ àtúnkù bẹ̀rẹ̀ ìdí kún ilẹ̀ àtàhàlùkà ẹ má fọ ara yín lọ lè fi fa ìparun tó bá ti ní kíní yìí máa ń dá ìbàjẹ́ máa ń dá ewu fún àlàáfíà yàn tó kù fún mùsùlùmí náà ní kí ó jìnà sí i so obì jíjẹ ẹjẹ ká jìnà sí i so wọn bá wọn àìlà tó bá ti pọ́ pọ̀lọpọ̀ rẹ̀ náà wọ́n ń gbé ní ìwọ̀n jìnà sí i dàpọ̀ ìdí rẹ̀ náà ní ìwọ̀n jìnà sí i wọn bá wọn àìlà náà. sàlámù alaykum onígbọ̀nà bẹ̀rẹ̀ pé ṣé dábàá ṣe kí ìṣá ìtàn ni a ó kí sábà tí ń sìn ní àbúgbà òní bákan náà kí ni a ó rí tí wọ́n bá ń ṣe ìkómọ tán. Kọ́mọ̀ náà aláwọ̀ kọ́ ni sáfù ẹ̀hẹ́ wítìrì ẹ̀yìn tó ẹgbẹ́ ni tí ó bá rí pé òun èyí láǹfààní láti lè máa jí lóru àbí kí wọ́n ti ẹ̀wọ̀n pé èèyàn máa ń jí tẹ̀lé tẹ́lẹ̀ àmọ́ lónìí pé èèyàn ṣe wàhálà gan-an máa ń pè á ah, ó súnmọ́ kúrú gbìyàn lọ tí ó fi di táìmù àlùfájà rèé tó kéèyàn kéèyàn tó sùn irú ẹ̀ náà ìgbẹ́nu tí alẹ́ sọ̀rọ̀ sọ́lá sọ fún Abu Hurairah radiyallahu anhu yóò máa kí wítìrì rẹ̀ kó tó máa sùn ẹni pé tó bá ti mọ̀ pé òun lè jí ní òru àti tó burú mẹ́ àmọ́ ètò dájú wọn ni kéèyàn kó wítìrì síwájú kí tó di pé èèyàn kì í àṣùbà èèyàn kí pàtàkì pé wájú kálù fájà rẹ tó yọ so wallahu a'lam náà. olùbọ̀wọ̀ ni ọkùnrin ọkùnrin lórí nǹkan mọ̀ lẹ́yìn ọkùnrin ìṣàwọ̀ ọ̀sìn kan. náà tí wọ́n bá ṣe ìkọ́mọ̀tàn kò sí من لا إله إلا أي أهل قد قامت الصلاة وقد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله وقال كل كان صوتي ما مو بشيء تكبيرة الإحرام ibi tí yóò gbé nǹkan ni lẹ́yìn ìgbà tí mo máa ìṣèkúrọ́ tó lè rọrùn tán òun náà ni àwọn àkárò ìfìtà ó wà níbẹ̀ so kò sí nǹkan kan tí yóò ní wíwá làwùlá ṣẹ̀ríkà làwùrùn ní wí bẹ́ẹ̀ tòwádà oláṣẹ́ríkà làwọn yẹn bẹ́dẹ̀ àní ẹ̀ tó kò dáa fún ọmọ wí anábì sallallahu alaihi wasallam olókọ́ wa nírun Jibril wá wákọ̀ anábì nírun lẹ́ẹ̀mejì tó bá kan anábì sallallahu alaihi wasallam òun tó tó wá tó kọ́ àwọn èèyàn nírun ọkọ̀ débi pé ó tún gun mímbà rẹ̀ anábì kírun lórí mímbà rẹ̀ ó ní ẹ máa wò mí anábì wá sọ fún ọgbà tó kí sá pé ìkẹ́sẹ́ pé mo ní ẹ kírun lórí mímbà rẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ rí bí ṣe máa kírun mi ni so ẹ̀rí pọ́nrọ̀ wọn kílẹ̀ àtàwọn kẹ́nìkan wá dá nǹkan kan tí èyí sára rẹ̀ sí so ni pé kò bá mu rárá so ní tí yẹn sọ tí yẹn bá palẹ̀ máa wí àwọn ń challenge àwọn tán ní kí wọ́n máa wí pé talent tó kọ́kọ́ dáwọ́ dàwúlẹ̀ àti ẹ̀ríkà dàwúlẹ̀ ìgbóná bẹ̀rẹ̀ talent tó kọ́ wí níbo ló ti bẹ̀rẹ̀ àbí tí nǹkan tá bẹ̀rẹ̀ ká mọ̀bí tó ti bẹ̀rẹ̀ so kí wọ́n ní àpò nídìí ẹ̀ wọ́n sọ pé ànẹ́bí sọ̀lá sọ́lá ọ̀kọ́ wa ní ọ̀rọ̀ dáadáa nù so wọ́n lọ àìyàn náà. ẹ ń bọ̀ ní ẹ̀ka nínú àwọn kọ́ńsìn òrùdì wọ́n ní àwọn tó ń sọ̀rọ̀ wá lẹ́kọ̀ọ́ ẹ̀ka nígbà òrùdì ọ̀dà ni àgùntìlẹ̀ sí i. torí kùránì náà àwọn àbúrákàrà tí wọ́n máa ń wà nínú ọkọ̀ ọ̀rẹ́ ànábì ànábì ọ̀kọ́ kùránì kan tòun náà ó sì lè pẹ̀lú òrùdì tí èyàn bá fẹ́ jẹ ogún kógún yóò wá ìtàn kítàn káàkiri pé ogún ni mo fẹ́ jẹ yóò ogún kógún ni yóò lè wá ìtàn kan tẹ́nìkan kan ọ̀gbìn bóni irú ìtàn wo ni a nì wọn ni pé kíkọ́ alukur'an jọ látàrí anabi sallallahu alaihi wasallam náà ni wọ́n ti ń kọ́ alukur'an jọ kódà hadith anabi hadith anabi sọ àtàrí anabi sallallahu alaihi ni wọ́n ti ń kó jọ sọ́nà wọn ti ń kọ́ wọ́n sì ń koyọ̀ wọ́n sì ń pèsèfò ẹni pé wọ́n ń tọ́jú rẹ̀ bí ọ̀làjú wọn ṣe mọ nígbà yẹn so bákan náà olúwa bá sọ Kùránì pé dhalika al-kitabu la rayba fihi so bákan náà ìkó Kùránì jọ lójú Ànábì sallallahu alaihi wasallam kètí kò sí sàǹfààní àti pé kan kó náà ntí ò tí ì pé wọn lè tí ì kó wọn mọ gbàjọ títí tó fi pé yóò pè ìgbà tó wá pé tán ni wọ́n ẹ̀sẹ̀ wá ni wọ́n ẹ̀sẹ̀ wá tò tó ní kéèyàn ọmọ ní ànábì òkó kùránì jọ kò sí ntí ń jẹ́ ẹ̀yẹ̀dẹ̀ ntí ó jẹ́ ntí ó ń jẹ́ òkú sábàbí sábàbí fún kíkójọ yẹn kò tí ì ṣẹlẹ̀ òun náà ni kí ni sábàbí kíkójọ ni pé kọ́ parí yányán ṣùgbà tó parí táwọn sọ̀rọ̀ bá ti rí kó ti pé yányán lẹ́gbàá táwọn sọ̀rọ̀ sọ́làmù kú tán náà ni wọ́n wò pé á ah, jẹ́ ká kó kíní ìjọ wal ali ẹnu gbogbo àwọn sọ̀hábà náà ló kò lérí ẹ̀ kọ́dà Abubakar Siddiq tó kún gẹ́gẹ́ kọ́kọ́ yín yẹ̀ wò ọlọ́run padà ṣàrọ̀ ayẹni kọ́lọ́run padà ní kọ́kàn náà kó sì payá ìjìmọ̀ gbogbo àwọn sọ̀hábà ni wọ́n ya ẹ̀rọ amú ìjìmọ̀ àtàwọn sọ̀hábà wa lérí lérí mòlúdì lẹ́yìn náà zalikal kitab olúwa ní tíra yẹn tíra yẹn ذلك الكتاب قولوا الالف لام ميم ذلك الكتاب kí ni kìtàbù alkùránì ní tó bá ti ń pè ní kìtàbù tí yàn ti kójọ náà ní jẹ́ rẹ̀ ní tó ti kójọ ó mi pé olùwàwà sọ́nà wọ́ta àárẹ̀ òun fẹ́ ti pè alkùránì ní nǹkan tíra tí wọ́n kójọ tó lẹ́yìn náà mọ́wúlídì ẹ̀rọ àwọn dáná yìí ṣe wá ẹwà ibi táwọn sọ̀rọ̀ àti ṣe wá àtẹ̀yìn àtàwá èyí tẹ́ ń ṣe àtàwátá ni ẹ mọ́ sí ẹnu wájọ papọ̀ pánàlì ò sí àwọn sàábì ò sí tábì yóò sí tábì tábì yóò sí àwọn àyímọ̀ mọ́mọ́lì kí mọ́mọ́ sáfì mọ́mọ́ Abu Hanifa mọ́mọ́ Hanbali wọn ò sí wọn ò tiẹ̀ mọ́ àwọn tó fẹ́ràn ẹ̀sìn nu àwọn àfẹ́sìn ńláńlá kàǹkàǹkà Sufyan Sauri òun ò ṣe Sufyan gbọ́nà òye náà òun ò ṣe Abdulrahman bin Mahdi òun ò ṣe Imam Abu Zur'a àwọn ò má gbogbo àwọn àyínbá àyínbá kàǹkàǹkàǹkàǹkà wọn ò má àwọn tó tó wá dá alẹ̀ gangan tó dáàbò lúlẹ̀ àwọn ṣíà ni náà ní tẹ́ bá ń wo àwọn tí ń ṣe mọ́lúdì ẹ mọ̀ rí tírìsì ṣíà lára wọn èmi ni sàárè èmi ni fọ́tò gbogbo ìṣesí àwọn ṣíà náà nù ṣíà náà ló bí súfì kalẹ̀ àwọn ni wọ́n dá kalẹ̀ tó wọ́n ní pé kò sí nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam kò sí jọra wọn rárá àwọn yìí ṣe alábòsí ọlọ́pàá sì wá ní alábòsí o náà. onígbàgbọ́ ní ọlọ́pàá aṣọ ọ̀tọ̀ tó wà bí tẹ́lẹ̀ sàgbà ní sàárè àti ìṣàdúrà fún ẹ̀tọ́ ìlú sàárè. tí èèyàn bá lọ síbi sàárè tí ọ̀rọ̀ lè sàdúrà fẹ́ nìyẹn pípé á ah, ẹni yìí lọ́run foríjì lọ́run kẹ́ kó sì padà kó mẹ́ẹ̀. سلام على أهل الديار من المسلمين وإن بكم إن شاء الله لاحقون غفر الله لكم ذنوبكم kọ́nà kò forí ẹ̀ṣẹ̀ yìí tó sì kún bẹ́ẹ̀ yóò súnà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ yìí sí kí wá sí sàárè tí wọ́n taná sí tí wọ́n fasọ sí lọ́lọ́ọ̀lọ́ lè ń ṣe sí yàrá irọ́ àbí ìtẹ́ mùsùlùmí àbí ìtẹ́ tó bá wà nílé yín tó pé ẹ̀yin náà mọ̀ pé àgbà lálélé yìí tẹ́ ń sin àwọn òkú yín sí nígbà ń sọnù kiri sàárè kan tán dá tán dá èyí nǹkan ziyara kan kò sí nílùú yóò so òun ni pé nǹkan pè ní kí wọn lọ sí ziyara àti kí wọn lọ lè ṣe ìbáradà tó ń jẹ́ ṣírùkù ìṣẹ́bọ so ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́nà kọ́nà ṣàṣàlù fún oníbẹ̀ yẹn ní ẹlẹ́kùnsá sórọ̀rùn ìpèsè báyìí sí yá pẹ́pẹ́ ọ̀rọ̀ náà sí ní owó kí wọ́n á pinnu àwọn ìpúpọ̀ ọ̀rọ̀ tí ń sinmi sí wọlé yẹn sí wọlé yẹn kí ń sàlàyé gbogbo ẹ̀fọn yá yá sọ́ọ́dà bẹ́ẹ̀. ẹni wọn náà mọ bí ọ̀rọ̀ ara rẹ̀ bá ti fẹ́ rí tó bá ń wù bẹ́ẹ̀ bá sì ní kó wù ú bẹ́ẹ̀ sọ eléyìí al-amru wasi'un <laughs> àyè fẹ́ fún ọ tó bá ti rí kóṣì dédé ara rẹ náà ni so gbàmí yẹn sì lè wò ó sun kí wọ́n kó obìnrin yìí jí n sọ ogun nǹkan tí n ti máa ń rí fún un torí kọ́ ń bà máa dààmú mi kó mọ̀ máa máa lantí pa mi ò ní ká kọ́ mọ̀ lábọ̀ mi lọ́rùn pé wo twenty thousand tí ń gbà lóṣù náà rèé tó ti rí i kó mọ̀ àmọ́ lọ́dún bí wàhálà tí ó lè jù mí lọ bọ̀ mí lọ́rùn ó lè ṣe bẹ́ẹ̀ ń gbà mí tó wà láì kó báyìí náà lọ jù báyìí náà lọ ṣùgbọ́n mi ò sì lè wò ó pé tí n bá ní fi hàn kọ́ mọ́ àmọ́ lọ́lé pé kọ́ àti ẹ̀ẹ́n àti ẹ̀rọ owó tó báyìí so kẹ́ni wọ́n sá mọ bí ọba ṣe ń ṣẹlẹ̀ abílà bá ṣe ní kó bá ṣe wòye ọ̀rọ̀ sí náà ní kò lè ṣe sàmá tó kà tó kù fẹ́ nìyẹn náà ní kó bẹ̀rù ọlọ́wọ́n ọba kọ́ mọ́ torí kó bóyá ni wọn ọmọ sọ́ọ̀sì kọ́ mọ́ gbọ́ àwọn ọ̀nà tóun ti ń rówó kó wá wò pé ìmà eh, eh, gbogbo ẹ̀ tó tọ́ kí n máa ṣe ìníṣẹ́ kankan fún òkú mọ̀ pé rówó ẹ ọmọ ara bẹ́ ṣẹ́wá lé gbogbo wa pé ọ yẹ ṣe yẹ ṣe yẹ ṣe wà láì owó òsì nípa ọ wà kúra rẹ jáde lọ ọ lè máa jẹ kàkà kiri ọmọ lè jẹ ṣùfẹ́ súpù ọmọ lè jẹ kàkà àwọn nǹkan kí nǹkan yìí yóò kọjá ní ọbẹ̀ rẹ̀ ọlọ́wọ́ bá tí wọ́n náà àìdá tó wà mẹ́ni ẹ̀rọ àwọn àfọ́ òríwọ̀n òríwọ̀n òríwọ̀n ní òríwọ̀n ní ọlọ́wọ́ ọlọ́wọ́ bùkún yín ọlọ́wọ́ bùkún yín tó débò yẹn ń ṣe òun sábòsí pé yàrá rẹ̀ nù náà. Assalamu alaikum sáà ẹ lákùnrin sí àìlè kí mo lẹ́yìn ẹni tí kò kí ń kí mo lẹ́yìn ẹ̀rọ mi àyàfi ẹni tó bá tó bá gba àkídà wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìdàbàtà wọ́n ní bí wọ́n ṣe kọ́ ni àwọn ṣe kà ẹ̀yin lè kírun lẹ́yìn rẹ̀ ẹ̀ lè kírun lẹ́yìn rẹ̀ sotori pé kí ni ẹ̀yin ò rí òun sí kẹfìrí òun lòun rí àwọn èèyàn sí kẹfìrí sọkọlọ́n kó tó wọn ṣe náà. salaam alaikum. salaam ẹlẹ́kùnsẹ́ islam tí ó bá ẹgbẹ́ láyé àbí ẹgbẹ́ ló bá islam ní ayé ẹlẹ́kùn ẹ̀sàlàyé pẹ̀lú ẹ̀rí tó ń pé ẹlẹ́pọ̀lọpọ̀ ẹ̀yẹn ní kò máa. náà wọn ni pé kí wọn sọ pé ẹ̀sìn àbáláyé náà ni ẹ̀sìn ẹbọ nǹkan kí nǹkan ni irú ọ̀rọ̀ báyẹn so ẹ̀sìn àbáláyé gangan ni ẹ̀sìn islam torí pé olúwa subhanahu wa ta'ala anabi adam lọ́lọ́ gbogbo wọn sì ní ìwọ̀n kì í ṣe ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba tí tí ọjọ́ lọ gbáà àìmọye ẹgbẹ̀rún ọdún ló fi wá di pé eré anabi Nuh alayhi salam náà ni ẹ̀bù fi wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn òun náà ní pé tọ́lá lè wọ àyà wa qala tadharunna alihatakum wala tadharunna waddan wala suwa'an wala yaghutha wa yahuqa wa nasra. so abdullahi ibn abbas radiyallahu anhu tafsir àyà yẹn bẹ́ẹ̀ ní bukhari ọ̀wá ní àwọn ẹni rí ni wọ́n nínú àwọn ìjọ anabi nuhu alayhi salam so àwọn sì ní àkọ́kọ́ ẹbọ tó kọ́ bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé òun là kọ́kọ́ ẹbọ tó kọsẹ̀ lórí ayé òun náà ni pé ọ̀rọ̀ fọ́tò àbí ọ̀rọ̀ àwọn ẹni rere àwọn ẹni rere àwọn ẹni ọlọ́run rè lọ́kọ̀ dẹ́bọ lẹ́lẹ́yìn lórí ayé nù so náà ni kí wọ́n máa sọ pé ẹbọ ni ń jẹ́ ẹ̀sìn àdáyébá ìsọkúsọ ní jẹ́ báwọn ẹ máa pé pé ẹ̀sìn ẹbọ wallahu a'lam náà. Assalamu alaikum tó láwọn ká tún sọ ẹ dákun ẹ wá sọ ìyàtọ̀ tó wà ní ìdájọ́ ẹni tí ó pa èèyàn àti ẹni tí ó wú òpó èèyàn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹni tó bá pa èèyàn ṣẹ̀yà ni kan pa òun náà kí ni ṣẹ̀yà ni ká ṣe fún ẹni tí ó wú òpó. na ẹni tó bá pààyàn ó ti clear ike kí wọ́n pa ẹni yẹn di ẹgbẹ́ ọjọ́ ìsìnkú sọ pé ká pa ènìyàn di ìyàwó náà lọ́wọ́ nínú òfin ọlọ́run ọba sọ àbí kó sì sọ fún pé táwọn mẹ̀lẹ́bí rẹ̀ bá ní pé àwọn yọ̀ǹda pé kó sanwó ẹ̀mí onítọ̀hún náà àmọ́ tí yẹn bá yín òkú ẹnìyẹn títí òtó tẹnitọ́ pààyàn o haram ni nǹkan tẹ́nìyẹn ṣe tí wọ́n kọ̀ dáa sọ haram ni irú ẹni tó bá gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ adájọ́ adájọ́ ni ó wo tàǹsírù ni wọ́n ṣe fún un yóò wo lè dé ìyà tó bá lẹ́tọ̀ọ́ sí i kódà wọ́n lè ní kẹ́ pa adájọ́ lè ní ẹ̀pa torí pé kí n tó bá wò pé ah, ọlọ́lẹ̀ wú odidi òkun lẹ̀ báyìí bóyá tí wá wò pé ah, kí ní ti fẹ́ máa rampart ti fẹ́ máa tí ká máa kán lérí àwọn òkú ìjọba pọ̀ jù ẹjẹ ọya ẹ̀pà ilé yìí ẹ̀pà ẹ̀ta ẹ̀pà ọba parí ìta gbangba káwọn èèyàn fi lè kọ̀ pé hé ohun eré òkú ọmọ nǹkan ní bá òkú tó dúkú ló kán bá àyẹ̀pá so òun náà ni pé ìdájọ́ tó bá wo adájọ́ náà lè ló fọ́lọ́ ẹni ẹ̀yẹn ó máa wà áyẹ̀ náà. Assalamu alaikum. wọ́n gbọ́ orí ẹ̀dá kan pé ẹgbẹ́ tó máa ta ẹ̀ka tútù bí àwọn omi ní ọdún náà wọ́n ní bí báyọ̀ omi ní ẹ̀fẹ́ rà àbí ìkọ́tà ẹ̀fẹ́ rà ẹ̀kọ́ tútù bọ̀ níwájú mi tó jẹ́ kóòsì kan ní àná bákan náà máa ń tabọ́ ọtí àbí kankan báyìí ẹ̀rọ fún ẹ̀yìn lọ bọ́ ọwọ́ sí òun kí ẹ̀ lè ra nǹkan bẹ́ẹ̀. sọ́lẹ̀ tó tutù rẹ̀. na ẹ̀yàn ń ta nǹkan haram kò túmọ̀ sí kí wọ́n máa ra nǹkan halal tiẹ̀ kò túmọ̀ sí kí wọ́n máa ra nǹkan halal tiẹ̀ ń bẹ́ẹ̀ tó ọkọ̀ yẹn bá ní bùkátà sí tó òun ni pé omi ni wọ́n fẹ́ rà mẹ́kì mọ́ dùn ún bẹ̀ dé kó tó a máa ṣe fàájì ọmọ ẹ̀sìn kanra tó rà tó ètò ìjáde kó mẹ́ so bẹ́ẹ̀ ni olú bí ọjà àwọn atọ́mọ́ta eré ẹran eré kíní kankan kan so eré eré eré ajá eré ẹlẹ́dẹ̀ eré kíní kan tọ́mọ́ta so eré nàkí ìwọ sì fẹ́ ra álọ́mù àbí wọ́n fẹ́ ra kànáfùrù ń tiẹ̀ àgbójẹ̀díyẹ̀dì so tó bá rí ẹran lọ lọ kọ́ra tó rà kó rà kó rà kó mẹ́ẹ̀ ṣùgbọ́n ní kí lọ wá lọ́jà yà yìí nígbà àà mi ò wára kí ní o ṣe tó nílò wára Eléyìí ni ìkéde tí a ní fúnra wa, ìṣọ́ọ̀wà ọ̀rọ̀ sátọ̀dẹ̀ wá sí àwọn òṣàdẹ́ra nígbà tó bá sí adáta 什么嘛？什么